jama'a ita irte malci tambon kanu guri yo hayo sintego shi asan gon ko hakaci boroka amaran agomini ihe notewa se baranga tilasi gomini dino marsa aza ko guncutan na yara gomini au maran au ihe notewa se tilasi tereka don jisi yombon wadi chini ko bara yonga tilasi maino bine njisika ihe note ase baranga tilasi boro sinte nya boro hinkante babe de nya na babe banna wo kayo nanin na lahai kamarga wata cila nya fo babe fo au nya fo bamen na babe au babe fo bamen na nya de na boro jisika mu maka wo kayo na ngoyo nan babe hai kamarga wata cila nya fo no awin babe fo awin nya babe fo den wunni ni don maka wo kayo na ngayon nan ya hay kamar ga wata cila nyafo au babe fo au nyafo babe boro na wo kayo hununga na wo kayon hununga da ya coro sinti ko moru ya zangan baci boron bere awin cene we boro har boro ako den wunni ni don maka boro in hawai awin ba cena awin ba ako da ya baron wani maka in ya ce na awin ya beri awin hase ko da ya coro sinti ko moru ko amma boro sinti yo ka jina ka cedi boro no ya ka mene ihe no teo aba sinti nalla amma yan na babe mene ya go na gabi ka to kal nor pe pe beri ci wa bil walidaini ahsana yan na babe se ihe no teo bara no tilasi kan ngana jisi koga ngaci ووصينا الإنسان بوالديه حسنا ngayo pe kerege ikabara he kan ngoyo na borono mechine na ihe notinya na babese nga yayi kaci wa wasaina al insana biwalidayhi ihsana ngayo pe kerege ikabara he ka ngoyo na ko no mechine na amo boriyani anya na babese to de ya boriyani sai di kuna no ngmarani sakan ka ko ngmarani bukata ihe notiyon sai ngadi chere sin na maha de ngu ihe no bukata mba ihe no ngano bukata to marsa nga boro se no boro ngoro kugu ihe no te nga ngunnu bi na ila bali bal ngana ihe no dino nzako gu ila ro te nsenna sadi ngadi ba tila sikari peji simbongo keyani ngadi chere har ciyama makai nga awirin ci harin hunde mahununga domin da rice har ciyama makken ga borfo hin ka fahima o alfa bato ciyama rasulullahi ce sallallahu alaihi wa alihi wa sallam man mata qama qiyamu wa ka a hunde da huna ga kurun ga ciyama kaina dai a yara ka gunan duniya su gunan duniya da yan ga ciyama kaina waya domin ciyama zongo sinte ngano sare kuna jamar pe mazongo sinte oboriani annabci wa ka bori nani mojina bori bisaya da hortu horte pe mojine irpe marsari to deya ñannaɓaɓe coro sen hen no teyo asu kanti koga ba cene cene ba ka kweci nguylaroten se to sari delna ñannaɓaɓe jisi kammu irin ka ñanzetereyo ka senil don tadi el nor penangoyo ɓongo cine tekka wa atida l qurba haqqahu wo kayo iri nan cine teo nkwe ko ɓara ɓoron se kiriguɗa foyono mbaran se mani kasinoyono ñanzetere kuna man hakkinon se de a ñannaɓaɓe banna coroyaka deno ban oranodiyaka asafa ajibo kuna ne odon cinin fomani aka annabi da labongo sallallahu alaihi wa alihi wasallam ka cika boron ya cene awin ya beri a gonon ya gordono da ya si saka sini amma da ya gono ya cene na ya beri coro sin na gordo zangamba bakin ya tere mene inda gwannan ya cene na ya beri tere cere jirma kan nagano yo zaka fokan bo gungana daidai kuna nai hen no zaka fokan bo ten sen yi ko zaka asu barza nganya madama nyadi hunu amma de nyadi nan duniya nam ci fo se curo wo maka goro nyadi gordo to de yano nyanzi tere di kuna boro mun haciyo bara bisa cere yambo ba mai no amane alfasa honnen sai ka bori bangun cuta irbe tamfona rasulullahi gari sallallahu alaihi wa alihi wasallam karko ca sai ni irkediya anyan zeo aten ihen no amma ila ro non ga anufin na ma'ana ngagu ihen no tense ngagu ila ro bana ngase annaba ba mana ihen no ka tense di keni ngan nabci de lalle hay kan ciwo ya bara ngono ko gun tani bo so konno ma'ana ngono ko gun no sanani de boro goro ko gun cuta ngan na teza ngan diyam bine nama aga doru kabisa maci bakan ma ya, dan saka sai ni wa mano boroma ya sitense ko ban mama ngan nan bongo ci abdu dara ngan nan bongo ye ti zanka ya shi bei nka gari ndore da magano cere don bana mandoro nga nan kwabi aga doru no saadi nna a horkon zara nam ganna no yanka ka ha kurman na bongo amma da yanzu ko ga ganan na in horkon tere bisaran alfaya huruka bori da yamma kokari wo kayon dai bongo bei ka ihe no teyon se abaranga no tilasi suka hore ba hanfo ila rokan ten sai bongo man mene kiyani da na ciya mene irpe ka kwe ka hisabi ten sai ni bongo mene kan hungun matadi maka kwe hisabi ten sai sari na dia kan na sarate ba irpe marko su kamar su sibi fajiyo kurpe me wiyodo ngal norkeci waja'alna ba'dakum li ba'din fitna atasbirun wa kana rabbuka basira irpe kerena no konu konu ci cere seno zarbaniyo no basuru ma'ana wasurun na cere ŋamo wey nor kpe a gono ko diya hay ka a gono ko te ñanzetere yu kuna ñanzetere kuna ni naboro bo hununo jirma dal siki wallahi kekeya a benema hununi ban goroya kada sabun su bey fo mbo aga hay kam mbo aga ŋano zarabani ir kpe anan zarabani ma suru ir kpe mal no cer suru hada wallahu taala ala masa nga kakin gonna tara koyo ayara ngama taada di tekal ko tuba de ngama tuba ti ko taada di membe baranga ga trasen no ne won ko ta taada jamar ko mal citam bon kanu yu boroba ngura islama tere kuna anyanze tere du kago na taada fo taada di kel du kabarano wote teyo irpese de ngana hangama wote tere pese chifo karuka hura islama tere kuna de ngama huro tila sidibi ne kun nga gana nga makaka bana bere kaci garau sadi ke fono huno na boroga te ya jawabi awo jiri na jiri no de ya ifo ganna no jiri wo asuba hini kaya norpe do de lalle aba anwura silama kire kuna alfairi ma haika borochi alhali ko ga bungo damyar silama kuna basin ka cina chere cere ceferiyo no nga baram bine nane bongo no ngachi haika hunu boro delle bongo abine ya jina kana sabar ku gachi nga ya mete kachi irin su cere waharani laribu yo ngon nan mana dini nga nasaro yo ngon nan mana dini iri yo gabi yo irgon nan mana dini meta ta kace no boron man mana dini nam kakwai ko huro borfo curu mana dini kuna iri ochoro iri mere adini ngano tori bongono ndal babu gari munamuno yo bongono ndal babu gari tada tada yo bongono ndal babu gari meta ta kata no rin tada yo dinam ngaya na muri gonu ko wahara der mana lafiyo do kammeno awo la kar kan yono awo norbongo haminiano iri wahalanci haifo kasi man naka iri ndal babu hiniyo tam ko kwe ko borfoyo hiniyo koto nga karasa sawani deriba kuna marsa amisa teriyo npe ko nasara yo ngene senni banna banno yo koto deriba kuna marsa arsilama yo npe ko laribu yo ngene senni banna banno yo koto to alfayo cineo ka keferite cacab nga narsilama nga bongo gonu kodiya ka wa mofuru ka kaba jingire guna de iri diyo no ka iri baba yo ngene yo kan donte akwai ko bara kefertere akwai ko bara wace teori pese a bara hunuyar silama tere kuna to kaaba bongo ka sinyo ni nga boroko ko ga tawafi meyo ya na sinyi laribu yo sadi ifo ma bongo na sinyi de a achino o chifo wo nyongo ngene na a confirme ya bilisan alhal a hari dalle na ci amma na faji lutu jama iri pe marisari iri pe ma yara marisari kaaba irin kere ha agon na kwe jawabi eh denu suka kwe bai alqur'ani kunal nor kwe ci falyabudu rabba hadha albayt mafuwo kwe bota anachi mafuwo bota aguro sai kabori to da yarin kere ha fudi agon na diya ka baran fiso ka don akobiri kwe yoga jawabi eh ngano mai rasulullahi muhammadun sallallahu alaihi wa sallam il nor pepe beri ci la uqsimu bi hadha al baladi wa anta hillum bi hadha al balad asu faraka zen na kparo ma'ana azen na kparo makana nufin na kadu kaci niya to kamunu kan bahini ka hon huran kparo alhala mo bara awo fo zaka rasulullahi bin na sallallahu alaihi wasallam saka na silama tere wurin makka kace filtere ka kuna nan toriyo boyo kaba gunde na kaba batu bai kurfe kuna da ya kaba go nadiya da si nadiya kere go nadiya ngano muhammadun sallallahu alaihi wasallam da ya ka bai ka kaba a go na kai ngano kai nga go nadiya ngano muhammadun sallallahu alaihi wasallam to marsarin kere ha kaba gonna tila jawabi eh tila fa ya bar kaba tila ngan alqur'ani domin alqur'ani ya gonu ko kaba cinete ngal qur'ani duka hunno kaba norpedo kanna kaba diya dontonna to marsani machase iri babeyo tade yo ka bongonna ilnangari nga ngayo don nan babayo gali no nga babayo di na babayo gali nga babe babayo yande na chere gali gali na bongo fute di iri nchere ha mani ngmene di dia mani ngmene di pe ka ngmene di ngmene di pe no kaza to ngmene di mea bara wato ana chineyo hantum ka bate atilago ilnor kwekwe beri na chineyo te kaci mene yo kan goro ko bota mene yo di dalili mana gonu den gonna mene yo di dalili manno dalili si irka mana na ba me aba tunu mo so kari gore ne an kwenfu nfu ta da kan donte an kanar she atila sadi amantira di feri anci eh iri ofu kaza na kaza ahununo iri babe nga babe babe amogun kurma ce ngwe babe ngwane badi nga babe ngwane badi nga bo babe ngwane amancece ya irin diya andebe adama gana akwe kam de mai sadi dan duwanun ka akwe kam to marsa ma chorche article kaza code penal kaza ama chorche zankan jinka chow gosi fuya amma mana di chow alfayo de aka bara mene sinnatila irin beri mene bara chepil terenu de boron duka ka gari awo iri obina su wonam to de yargun mare mala argun menna suka tama hinkawa ba mariga maka akwai chal jannan zai wallahi den pen na hinkawa ni nenu aga nal nor kwe kwe beri ci yawma la yanfa'u malun wala banun إلا من ata الله بقلب سليم. salim hene ka noru na koyo sun hamfani sai dai wo ka na rufe gari na bine kuna guda fa ya gudu irin mene irin hanol ta da yo irin kere ha iri ta da na ciyama ci barse in ta da na ci barse ka ciyama kaifa in ta da dai a gurin wannan ribu amma sare kunan tada na haifo cirse ka te tare kuna ba as da yel tada in tada so haifo cirse domin ifo ganna kere kai ko barno sai tan mana alaka haika bate kan fefe na mai nan nor kai kai bi wallahi har kiyama makkai sai tam su ci bor sai ba kai ngadi kera su tabakate alfarin wannan kadiya benen kunan ne o boro haika na shaitan no jirimakato hari ma subu kuma subu matun ko gani da nuna ma vodu mene addini di hari subu matun ko gani borosa kuna arjan ya ta an yanzu barin ndo macin bar haikan na buko turani alfayo amo da buyo ko senni halan to bici na kuna su bai da a cinni ko gune zangaya buko matunu na bongo nga ya kai guru sare kuna subhanallah nga nor kai tamfo nci ana leke leke te ko si tangara doma cin ka to nun ka den na harari kar kar ka kai to in kai no borfo suni ni dari a se boro cerge ka wakam te ka jina shaitan sai ka kai ko labuyo nga pe nga pe nga pe an pe dia sare ka kuna huru ngano ce tan ka bere ka ci boldi ce ba abai kan ga charma haina ki buko haino shaitan borodi nci adena kama bogo kane sasa, ama kere na tangari di dekuve ase ga na ba me malakari na shaitan ganu irin lakari tare tare yo ka boro na mo fita ga kogum bongo morani nan nor pe pe beri ko dam yo kan ngoy gonar silama yukuna basin kam moru nar silama tere ko iri wonne kadi a bare turkune o ngano jugu mana arrondissement kuna iri pe magenna npe ka npe ka gorodi iri pe magenna hunde kan tunum mazolari te zolari no mene bukoyo se jingar mayu mamunan se makwirimunu ma wola ngano ma gasu beri kopu beri o han han ka bi na kpara ngano boro o cer cin ka jiri o cere gbei wor ba keni a kaci metena za ngano ri he o te sadi ho kai kai yo madiya ka su te iri kai yo gun ha o ngati wasuru den na ha ha no ha ha atutu a cin nan ngadi iri kai yo ba biringa ngati den biringa kan ngano bongo kan ngaya don batense kan ngana teya don biri ngano mbadiya ngago na ka ngago babunna alfayo simple ifona wallahi bare na bonkani teno na karpe tandi ana ngmena ni fahima kaduwa ka beika boro sengmene rikpe no mbaga na karuka kwe na lahara jibril malja ba ka da kwe tere kuna wata cila a ganan sai abu ana gana abu gomma ma norpe gana kabu alfaya na annabi ibrahim alayhi salam irke mana fo bongo meten ta se nine non dam nine kana ci nine hore kaza ka kosa kuna akukure in norpe ci nine seno mayayyayo zaka kasu annabi ibrahim cuta an bara sa lafiya bongo nine adino har kabu annabi ibrahim tere jerje seyo nine kuna ngan namai malaika jibril alayhi salam ko kun fajite alfayo ibu da nan ori osu hin ka kotaya ndu wa wo ka je ba o nwe bo ka nji o me pe o nu ogu mera asiri obe ba to no sukuru mera asiri obe iri batu me pare no no obe ifo ga nan no iri bet iri batu me pare na no obi na ehinu seri mera asiri abo no obi na obi ban alfayo marsa de boro gun ko ji boro seka masurun na tarkatere sadi nin mace ba ka ci wasurun na tarkatere o ni ga ngana ribe be yara suru na tarkatere sana ba do sans boron ma surun na tarkatere abori da su bori abori domin den na surun na irka edu kanan no meten bate mbai tiki dari no den na kom nzei awi ma yejibi dibi teri awi ma pe wuro hini foka kwe ko bara arzenyo hini den ma ci ma suru nso be ka suru bori de mocino se wayeno nor kwe kwebe lo sadi da kwe suba se amalfadi goru de akwai sa wannan almazir fo cere sin na ba no ka huro babu yo para cene kuna den kube na a ah, a ah, kari jino se no di no boro no di la iri on na ara no go ba be ri fofu lew aw de bor fo ka cere himan nal maziri babara fono ma nal maziri tere kam bamba no kuru pentia bemar ko su kamar sisi bal fayu ir mal tabbatani dey dey bongo karzan na dey dey allahumma ya rabbi alamin allah hada wallahu ta'ala alam nam masakaji ba mai gurna ati e ke tona ba masa wazan na ba mai halita da ati ayar ka barat ke ko libara nan halita na ka ko tare kuma ya ka barat tare dibin nan halita na jamar mal ci tambon kanu ne sigi fogonu ka hogoro yo kuna irpe baka sine bongo irba sho asan noara duma hayo hin zanteno ya nga hayo aka ka goro yo kuna ama ngwene model mani mani ho model o chere angwene ne sijugo il nor pe pe be chere bara pe ino ka anari teno na hay ka yori bate wallahu khalaqakum wama ta'malun irpe nga ya na no ten na hay ka yo no bote bai ka boronte ko manna irpe anan tenna bai kan batte ka huro nal janna irpe anan tenna bai ka borobi ne batte an ca sai ni ne huro irpe anan tenna aga naza anya tu kuna il norpe pe iberi muno malaika zummu ka hunde funsu hunde di funsu yo banna amana riziki ya bar haya sintika hantum haika ban ma ka ham halaman duniya nan aga noror pe tamfoci zanga cere duwa ka beika nga ngana arziki hantun yuko nzemini ko borfa sugu nga haya tatabu nga ngala karikani kade borfa sugu nga haya tatabu nga ba nga bo wahala ni agu fasu nga bo tabani afo abannani mahantum safa kan duniya safa gan duniya nan da ya haifa su zobu haifa ben su tonton irpe na seni ta ba men wati to ba mo paki fo su tonton aben su harta siu hara ahinzante gbey fombate kar ko kpe na aljanna de gbey fombate kar ko kpe naani ne to sada ta cinte bonka nono de bonga futuke de bonka ni na gbey bonga fute na gbey nga hanu fo godoy kuna na kara no se hadithi ka rasulullah sallallahu alaihi wasallam kal nor pe na haleta ka be ni nga na jisi koto hinka igumo nay wo kachi bay gumo ngone yo aljanna se no anante aljanna bai bi nan ba hurun na aljanna in su huru aljanna nan ne bi woyon bara ni ne nzo no ni ne sai na nan ta ni ne bai bi nan ba hurun na ni ne in su huru na aljanna bi da ya kile yo dino kan hantun ka be ni ngaya nam aljanna nze ahin ko gono ni ne nze bai kuna hari ngan na buyo mamani ci fotila di maka gara sai bai ka kunan gonancin bai kere na kokoro hen no tana ci fa motu ba ko duwal janna nine zenga mogo na aljanna nzo gbe kuna nkigiri fan kigiri hinka atila makaga ruci fo ngan na aljanna do kana moru na chere ambere kaye anine gbe kuna ngano hunu amare gbe hen nodi awon hunu salamatere kabu ko ko ni rasulullahi na parete ya sallallahu alaihi wasallam to marsa bai ka mbate kakwe na aljanna au kakwe nani ne nante nano kan nante na nanti la sinano domin khalaqallahu amalaka taqdira kadara bon wonar pe cel nan bai te ko idan ni cere do abarano tahsilan waktisaba ni aba yobu kakana kate kan koron basi ka kuna ngano kan libaka den nan hen note ihen nodin ba liban wano jina za duniya ne karuka kwe ka yare berita ciyana zanka de na ila rote za duniya ne no ngu ila rodi kere mene kurumbashi ngano mba aliba ngano jina buyo banna marka kwe ka ngana sukuru ko baita jahannama de yar te cherte ko ka te ka beni kadarana marsa ajisio ni abatunu ka kwe ka te amana chiri de agun tila sinate agun no no Ima shakiran wa imma kafura moso kari goro ne boroma decision zaka asu le sa jingar jingiro me aga gai iri pe na le sa jingari tilasi dana tilasi a tilasi a tilasi ka se jingiro no majingari awo marsa ngani adiya ka ba aba pe jingari no alfazul makan jingire den pe jingal nindi mma pe jingal diri pe anani ndi tɛ amma n ka ni a fi sɔn ka kpe k'a kɛ a wuro sɛ eri tɛ tan fɔ a ŋmɛnɛ kpaare yo k'a ba tɛ kura n ka ba hali ham yo a baara yi fɔnɔ tilasi mɛ ana hali hali ta eri kpɛ mɛ ana ham yo hali ta eri kpɛ mɛ ana ni kan ba hali k'a tɛ ka ham yo hali ta mɛ ana ni bɔngɔ tɛ eri kpɛ to marisa ni kan ba ham na hamyo, yo na hari kan ba ham no kurbara tenteno marsangon na fisoyo mahari di hamu ikonno awi ma hamu yeno ahuru baba irpe mal no bonkani alfaza ate pe mal no bonkani alfaza dai amadu ka ba tɔntɔn lɔ tɔ bisimila. Yeah. kuma kira zai kasiman ne ko gonna bere ya ba ha bo ya ba bo an kan te wi bo an kan te wi bo maza an kan te di kɛra su a haruka a a suka a sinna a kame su koto birinti a wura na tɛ ko ipara mi sɛ ni a tiɲɛni ka tɛ de ni kɛlɛ a haru kame b'o ni a tɛ a hanzuru mi sɛ masa nyɛ na ɛbi waka a haru sinna a kame su a yɛ fɔ sigi kɛ suko tɛ masa nyɛ ahanzuredi nyɛ ndia ka wɔ ɛka hansu tɛdi nyɛ kyɛnɛ hansu tɛdi nyɛ ndu wɔ nɔta ale ma so kuba akyɛnɛ mu akyɛnɛ mu yi nyɛ na aba mbɛ ɛsi hɛ wɔ sɛnɛ dimi abuoli mu hɛ wɔ tɛ ɛbi ɛbi kyɛn ɛbi baadi baadi na na nyaadi mu hɛ wɔ tɛ kyɛnɛ yɛ tɛ. erikpɛ malje erikpɛ malje tan bɔn kaanu yo na kyɛ ha yo abara laakari yɛ ti yo no domin alakarinta si ka ba macino an tabori iri na riko weboro ye ti fediyo ngal nan ye ti mana kontu bankiyeyo da ya borgo na ko wendiya de ya kelduwa a nasara ganna kwaikwena da ya kan dono an bere kaye da han dubu mo noru samma anyan na babese alhara su gisiyo ya harin ma hanzuro gomini andon don na gomini ŋmarani anabara ya gatilasi amene ngomini anabara ya gatilasi dana ngomini hea ba ka ngomini ko ga bana kamu na maido iri pedo zanka boro ga silama kuru gomini hanzure gomini ya bara kamarsa iri diyo ka de boro na boro no wei nga ya ba ngomini ni su bei ka mboro no wei ka yara ka agomini noro iri su ku bei ha de boro nko wei kai ko bara talaka nan go na dama da yan su hini kan ko wai di taimako sai da kere diya da bo ga bongo bami bami an kundir kundir ka kan non sai ngadi kera su pe zanga halanto abongo sabu boromo kere hoyani boromo kere chenani den ban manura kadiya da na ci dori ogoro ko be ni chene chene no de boron we nyande tere kuna borfosi hundi wata cila nya awa bale awa nya chena awa ja beri awa ba chena awa ba beri awa chena awa bere de webo dalbo de ne nyanze tere di de kuna aduwa bere akweche dal za hanu ka borosi hari jibiriye aduwa henena aduwa hene sa ka che kube kabeli iba nkumma mate nkumma ma iri pedi ya sabo machandebise anachi hey wo bori no ngan hungu mateba ngan ye ka hungu machi irmo gate torbe ngate hay ka temate to de hay fo su tene mojina no ka di hay ka pe teyu irbe mar ben na tuba mar sakan kuma ngano gari wona gbaro jere kute wona mo jere kute wona hani jere wona somine jere jere jere yo bannan magari envelope kwakwarakwago wo mabzon foteke wo ngama wegu teke woma wetaji teke woma waranka teke bamei teke no ayi kozaka sadi nyayo dingoyo kummeyo kana macoyo ifutufoyo na nyayo di ifutufoyo na deya ngoyo yabo goronindi ko diya bamei kotokubayo nannoru zaka kankana sanonji ŋmanani jamadi kuna makwe kanga cakute haweyo gunce da kati fo sante kentew bana ni we ko lew henite amo moruna marsada kanindi an sommu ñayodi mati mbannanon kaya ma feeri jamadi kurmojine ka kabu e mason kabu mane ŋmene ka weegu kabu mane ŋmene sadi marko ka kana bor fo ŋmene agbado payigu <laughs> <laughs> na dara foto na wei taa kyabɔ mu alifayo de wei ɔye kutɛn fun ba be yen tɛ barika ee n'o su bɛ yen n'a yɔrɔ ka goro k'o cɛ rɔ iri bɛ bari sira bɛ yedi de de bɔ mu asalifa hayidisu boori a ka n'a ci n den na laakari ye jinɔ a ma na jɛ ha yo non iri kpe mario na lakuru fɛ shiriya karfe yan bere alfa da ndi banna feri asa ate da abu banna boyo eh, na eh na safi di kel sara da su te da abu ko na bowna domin nin na wai di no da na wayana dan di hini kan na waya di wi sai mu mare iri kpe masa san na fudi bol fo mai akabu ba garon makwe ma eh kan man tere ma bon su ma ran fu bo fo ba zo mu an yara kai yayi to nun fo de no mamaci asen na kai ka nan nabi don don na dia tere njin wai kon boroga hmm. madiya ka ifo takana njina no ko foron na wai di ni bongon si ko gana ya seno den dun gana de de no mete, mete habba abakana chokopi wo tano wai dinga boji wai lew narpe tana aga naji nyayo di kana baje ifutuyo asara kodino narpe fuyo kan na wi fuyo kan na birgin na hewo narkan ji fufon jahinka to mabe wai di ceren kinka gaino kadiya ka wai di jirma bisa ni kan ga jishodi domin den don ga jirma bai asu temma kana banna gano na nor chene o wedi gorono shenka kwedu bafo mapa banna alhali harufoyo na wokayo ngolo na weifo nkire na tewu den boro hinkano nga gare ni ndi nga boro ogun ko kula nani da ka hawe yo mo ogun na aka nan nga ya nga ya ku kagana eh do ma hanjira fona ka shawara na meten dia nga den man na na nyayo on hige buna pe kan koyo kuna alba ha kuteno ka aka su ba di fo tano vie nga bote za ta su ba kari go mm, mm. no de ka bani ha de bobo na su ba mm. e biyo abe aberi na ansuru ka go amade ngbongo fo no ngoro na arabo ngofo mbabe irte mar ko su kamar su sibi hada wallahu ta'ala alam ho gore yo irkan yo dono ya irpe mar ci hunde kunu su babani na lafiya tafsiri do wa ka ndungun na hayu ma kwamar sai su ba insha Allah wa sallallahu ala nabina muhammad wa alihi wa sahbihi ajma'in wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh هذا والله تعالى